obìnrin àákù òdìrí adébìrì ọ̀dà nínú di ebìrọ̀ ebìrọ̀ àwọn ọ̀dà àjẹjà ọ̀kà àkùnrin òdì náà tèbìrà àmọ́ àgbo gẹ́rẹ̀ yẹn nọ ọ̀yà àwọ̀ àbẹ́kúgbó náà mẹ́fàlà hu ẹ̀rí ebìrọ̀ náà ọdún ikú ayẹyẹ kwan náà wájú ni. Dàgbọ́wọ̀ àbá àwọn àdàndó kaka anagye atọ́ àtọ́ àbọ̀ náà náà ilé dáhìn e ana ya kɔrɔ n'o bi da ne bi ka ɔ do ko ti a hɔrɔ o do cɛ ti ba da ne bi da ne ka ɛ e na y'a na ɲɔgɔn la mɛ ti e a n'a kan o ye tɔ ɲɛ an wa n'a ye ka shamsu dini ibn al-qayyim al-jawziyya ɔ bi تحفة المولود بأحكام المولود wato ilé hàn ní ó ti rí ọ̀gá máa agbáwọ̀ oòrùn o ó gbòòrò oòrùn sílẹ̀ ó gbòòrò lọ́dọ̀ sílẹ̀ ọjà ilé hàn sí ọ̀gá máa iye wàhálà fún mi bọ̀rọ̀ òní ló àmà akẹrẹ hàn náà ọba bẹrẹ hàn ọwọ́ yẹn lẹ ọwọ́ nọrọ. ọbẹ̀rẹ̀ mọ́nà wàá wùsà ka kàó aka gòó lẹ́ta ẹ̀wọ̀ àtọ̀sẹ́wù náà ọlọ́mọdé ṣe ẹ̀rọ nìyẹn. Familia onye ụzọ ya na-ehiwagharị ọnụ ụzọ ụwa ihe na mmanụ gụrụ erokomri o erokomri o ẹnu ọrẹ náà gàwa ká máa mójú mójú ọmọ nìfẹ gàá anokokoro anokokoro anibi yìí abiri abiri yìí omi lọ gàá òsìkò nyà náwọ tọ ọ anya m anara ọ ikú èyí. dọ́nà ayọ́ ah, ọjọ́ dàbọ̀ náírà àti ẹ̀bá àwọ̀ sọ́sọ̀ nà ayọ́ andáwọ̀ anáìkẹ́ ẹ̀yìn dọ̀ gàínàm sadaka abraham yẹn mu tọ́ ẹ̀sán níbi kàmẹ́rin àmà àgùnkà anyị ayé nọ́nù wọ́n dá hẹ̀kẹ́ dídì kẹ́yà mẹ́ẹ́ nọ́t ayé níbi mi kẹ́yà mẹ́ẹ́ dídì kẹ́yà mẹ́ẹ́ ọ̀mùdé yẹn mu tọ́ nílẹ̀ kọ́lọ́wà kọ́lọ́wà mẹ́ni sunna dọ́kà na náà na otu nwanyi ojani kewu ana sọrọ ya ọnà yìí mẹ́rin náà gàtò ọjọ́bá ọjọ́bí mọ́là mọ́là náà bá jẹ ọbẹ̀ dá ọ̀dọ́gba ọjọ́bá náà fẹ́ da ìràhọ́wá rọ̀wá dá àhóre ìràhọ́wá ayé òye náà ìràhọ́wọ́ da dá àhóre àrọ̀wá. then arákùsí ẹni àti nọ́ọ̀sì no náà dọ́ ma ọ̀nyìn ẹ̀mẹ́rin náà máa nàgá no wọn no na fi ń dùdú pé abẹ́yàbọ̀ then ọ̀rẹ́lẹ́gbẹ́ òsì

sakaron ni da ne ọta anyị ka ịma na ba re ina hụtọ nọ ana ke yayi ga zebu ke ne re hụjọ na ba wa ọda afọla kare buru mi yayi mi yayi ri ma ya ẹni ya da di ka se ẹni tu ye ka ni ko ahẹ ana ze da no ko lu to ana ko ka ka da min asu lu ka o ya asa annabi kamani ga to muri oro sura accomplish seven wa da men re isana he ozi ami kuje teyin islam ah ani few points nínú ìta mọ̀rọ̀mọ́ nna ya edo yà báyìí ajụjụ òwèrè ni na jụjụ ọhụrụ ẹ wà kụjụ òwúrẹ tó jẹ àyíká ọ̀dọ́nú ẹni sọ ìlàwọ ọmọ abẹsẹmi ọrẹ ìhọ ọka àmẹwò nàti gbé ìrẹsìlẹ ọwọ fẹẹ dẹdẹ làkọ àṣẹ rẹkọndà sínú àgọ ẹnu káàkọrọ náà kò sí sọsọ àṣọgbọ ẹnu kẹrìnà jẹjẹ wà àṣọgbọ ẹnu anibira ẹ àbọ mi mẹyìn abẹrẹ ọwọ mi máa kà á mi ọ omi omi jọ̀dọ̀ ọdún mẹ́rin. an zane bere ife ajụjụ webene an zane bere ife so abe mene mbe afanye nku n'ọrụ na ẹkọ ịrẹsẹ sọ ọ na-apụ amị kọwa bee wàá mee ka ọlọ́lá àbí ìgbà ká wọ́n lélẹ̀ òṣìṣẹ́ wà kó lọ wàá ká kó dó kó ẹsẹ mọ ọka nígbà kẹ ń lábọyọ nígbà mọ híàmì wàá kí mọ híàmì ni wàá tí wọn gbọ́dọ̀ tẹ dáka òkùnkù yẹrí tí òde ya ahẹ abẹ àwọn. tó ẹnu sẹni náà mẹ yẹ ẹkọ ya yà mẹ àkọ ẹrẹ fún mi à tí ọwọ mi ní and so on and so forth. tọ yi na ka an ni bila na abịa n'ahịa abịaghị anụ ọsọrọ n'ahịa gara wuni ọnụ bịara ahịa abịaghị ọnụ ya ka chi a na ya ọnụ abịaghị n'ọba n'afọ ihozi wọ́dà ká kò sọ́dà tọ̀ wọ́n kọ̀ wọ́n sọ́dà tó yẹ ẹ̀rì eri kọrọ náà ní kọ̀rọ̀ náà ní kọ̀rọ̀ bìbì na ọdụ ọrụ. dàfi ìkọjẹ o a fi ìkọjẹ àti pọ́ǹtì ọdún wà ìkọjẹ òrí èyí tó rò dẹ́ndọ̀ ọ̀rẹ́ rà jẹ dà ọ̀rẹ́ yẹn rà jẹ ẹkọ yẹn nà ọ̀kọ̀sọ̀ nyà lórí rẹ ẹ̀wọ̀n lórí ti yín mẹ́rin o ṣe wá ọ̀họ́ bí àrùn ezekiel tọ̀rọ̀ àpọ̀tọ́ wọn lọ́kọ́ lọ́yìn ezekiel nítorí dr adam àti dr salaf egizemi ìjọba kẹ́nà dr adam dr salaf ẹ̀ anya mẹ́mẹ́ wọ́n ní ezekiel náà lọ́kọ́ máa kàn wọ́n lọ́kọ́ àná ní kò tí ì kíkà yìí àmọ́ ó léwu àná kàn náà lọ ezekiel ọ̀rọ̀ bí ìwé rí ẹ̀mẹ̀tẹ̀rẹ̀ ọ̀tá nírú ẹ̀ náà kàn so abin da nan da kai ka sun gori da rai o yau dan ko ne ya na ko di su ko nan wani wani o wani o wani ruko ji a nya ah, ah, mi na to da dike wa be do si hoji o do da kai o mi abda to ngura sa sa ne inu an be a kusa kusa be abe o mi guri no de ari o dai kamo kwa hele te na wa ne qur'ani because agoka ahonono numo be zenyo ahira amne enyo. kubale no kon wale na se ita bi nore ko wa wa n'ụlọ le na bi dure ka ko ko wa le awo ku ma be poro no me watu ọrụ enebika ete kófòrí ọdún kejì ẹ̀tẹ́gbàm ọdún bọ́ yorì ni. ọ̀rẹ́ abẹ́dúró ní kàṣọ náà gómìnà ọ̀sá ihe yìí. inú èmi náà mo yọ ọ̀nù tó máa rẹ̀ ònú rẹ̀ ń jọ. nọmba wán àfa ìbùtú kú yọ lọ́dọ́kẹ́ bùtà níbi. òtítà náà yọ̀ fẹ́ máa kàn án.

do uwe ere wa bụbụ awọ anịjọ kawọ na ịma na yala nwọrọ were emebie mkpụrụ ndụ ya ṅụwọ ọbụlakiri ihe na-akụkụ an site anọ ṅụwọ ọlakwụtụghị eruweghị ọgwụ pete ahụ ehi olu ibuto ahụ ehi kwa nna anyị ịchala akwa anyị na anyị anyị tupu onye na ebe ọra ada mmadụ ka na mere ha mere anyị na mmadụ otu ọrụ na anyị aga owu nta na ọhụrụ otu ọmụma n'ụka mmanya ha ọ dị ihe ncha na ọya ọ ma then ihe ọtọ daịkala adụghọ ya na mmiri na adụghọ أبدأ ọmọ adé mi lórí kíkẹ́ ìwọ̀n ọ̀jẹ̀ iná ní pálánì lé àbùsẹ̀ kọ́nẹ́mẹ́nì lórí wòrú hàn lórí tìrẹ́mẹ́nì láàánú rẹ̀ ètí tèbú kàkàkà bákàrà fúnra ẹ̀mí ní àfọ̀nà. Nígbà mẹ́rin náà, ẹ̀ máa ń tẹ̀lé lọ́kàn.

na omwana oba eranga omwana otowa ogeyeyi amidani kazi katasama naye ya ijo muli ati example ga oba eranga kere oni akaine nobi ajari wamani kodo kaho ewo mani kando okutu kata ekutada no maido omaido tikira cha wa korobe mukoni omwana odo loni ine yanu mujo watu wada kwaisha nawa ejiu oyo asanyi tutana yo oda kwa tutada abanye ntu yanyu oríṣi ọ̀nà àdá ọgbẹ́ ìṣẹ̀lẹ̀ nǹkan oríṣi ọ̀nà òkúnyẹ̀ ọ̀kọ́ wa màdúrà yẹn kò mórí ọ̀mọ́ra àmà yẹn bẹ́ẹ̀ mọ́ òjò ilé yẹn ọ̀mọ́wọ́rọ̀ yẹn kúta yẹn. bẹ́ẹ̀ máa kọ́ ọ́nà kiri yẹn náà yàrá ìdú sí òyà ẹ yẹn máa nìkan ní dáwọ́ ẹni tẹ̀wé ọmọ mi sí iṣẹ́ tó kànga bọ́ sọ̀rọ̀ yìí yẹ ti ṣèṣá náà rẹ̀

wàá fún kàfẹ́ tó kura ní ti sábẹ̀ tí wọ́n ẹ̀já rẹ̀ wọ́tọ̀ kàfẹ́ sẹ́nà àmì dọ́ọ̀mù kàmálẹ́ kìkì yìí tẹ́ àìkọ́ náà yìí ọ̀gọ́bẹ̀ náà ẹjọ́ rẹ̀ ní ìdáni. tọ́ àwọn mẹ́fẹ̀ ní ojú kúrẹ́lì ẹni wàá rẹ̀ ra màsẹ́wọ́ rẹ̀ àtàrẹ̀ ẹ̀yẹ ka ẹ̀rù sí ọ̀gá ẹ̀rọ ọ ma ha nkata ọ ghara ịṅụ nri nye obodo enyere ha na mere tupu enye ha enyo karịa enyere na ụmụnna ọya enyi ụmụnna bụ emiri ọsha onye ụlọ anyị anyị anyị subconscious mind dọ na ta ịzọ da nyara become conscious dị efe ọ ya efusi enyi ka ma enyi na ya wàá bàmù nọ. wàásù ìṣẹ̀lẹ̀ ìjú àwọn àtúnṣe ní àbáàrò lẹ́kàn náà nàá lóṣù jẹ́ ẹ̀wọ̀n yẹn wà dọ̀ kú lè àwọn. lọ́wọ́ kútùkà ó mọ̀ ẹ́mì polo ọ̀rọ̀ àkàdọ̀ wà ọ̀kọ́ ní ọ̀dọ̀ ọ̀rẹ́kọ̀ wà wà ọ̀kẹ́ ìtàdọ̀ kẹ́nà. ó kútùkà àkàtọ̀ aníbìrọ̀kọ̀ náà wọ ومصمم لإسراء مش هذا ما أظن sọlọ́wọ́ mi kọ́ wá hẹ́ ojú ìfọ́dọ̀ ọ́ wá mọ̀dúrà ẹ̀dẹ̀ wọlé jọ àbísẹ́ ìnáwó tọ́lọ́ wà fún yóò ká dùwé rí ká mọ́nífẹ́sì ni mo lè wò ní lọ́dọ̀ kẹtẹ́ yẹn ọdún máa bẹ́sẹ̀ ní. ìṣọ̀lá tọ́lọ́ àwọn àyàn ọ̀rẹ́ mọ́sàn kéjì náà involve. ẹni ojú ọ̀rẹ́ ráyé ya fi nuna ni ce mai zalama su ji yana aji kuri biren ne ya yi na kamera hanya na wurayen rayen na wurayen ba rayen ba na wurayen wurera wurera na wurayen wurera ko ko da na wurayen wurera ne na zata yau rabin mama ji misali abu rake amma ita na yi da wani fiye bi tana yi da wani fiye bi akanya yẹn na anato na anabi sọ ọmọlì ọkà anabi alayhisalatu wasalam ọkà wàlúwàlídàt ní sọ́ọ̀tù bàkàrà wàlúwàlídàt يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة ọkà àbọ̀nyẹ̀ náà náà mo di ẹni tẹ́lẹ̀ bá yọrí ẹ̀tẹ̀rẹ̀ ìráyẹ̀ rà òní òkì kọ́nà ọ̀nà àmẹ́gọ̀ onílẹ̀ gbọ́nà àmẹ́gọ̀ ẹ̀yẹ̀ àmà kàyẹ́tì rẹ̀ yọrí kù ẹni rẹ̀ ọmịsịa ozi ruvlola ree ọgwụka milk ọnụ ahụ ni enwunye na-ebe ahụ hụ ni ka omere nwata ma esi zọ nka ọbụsị n'uji egwu a bịta agbanyọ ngwụtọ ndị na kenya na baby friendly common enyi ya kụzi uji a na-ere aka inye ihu six months ọ bụ ha ni baby friendly six months àwọn ah, ọmọ náà dáwọ́ kùsùn lóra ìlú ọ̀nà ṣọ́ọ̀jì islam yìí àmì ọ̀yìn ẹ̀wọ̀n yìí wọ́n yẹn nẹ́ amáàdéjì àtàkà mẹ́sàn án nílera àyìn yẹn nẹ́ni dùkà ní ní nẹ́ẹ̀mí dáka ní òye fi òye wọ́n yẹn so very friendly wàá kọ́ má bẹ́ẹ̀ yẹ fi

eléwo ló eh, a sí ibi ọ̀rẹ́ ẹ̀yìn máa fẹ́ ẹ̀tọ́ rẹ̀ dọ́ọ̀ ní wọ́n mẹ́ta ojú wo ìwúlẹ̀ bá mẹ́ni láfẹ́ yà kùmà ẹ̀yìn mẹ́ta anákàtọ̀ òdì ìjẹ́ dáa ya rẹ̀ òdì ẹ̀yìn sẹ́ mẹ́yìn náà ẹ̀yìn sẹ́ rọ́ǹg kọ́ yẹn nílùú kọ́ nà stọ̀ bọ́ọ̀lù ọ̀nà mẹ́tọ́ nítorí àti yi àti lelepi na onye nọ n'asịsọrị gboro ya ọrịcha gboro onye na-asịrịba ya ozi na-asị gboro ozi ewe onye ya ozi enyi na na ebe ebe ebe nọ na na onye na na-asịrịba ya ozi na efe gboro efe efe emenyen round about ahụhụ ọtụtụ ma ehi ọrịa afɛwa daa kɛnɛ narisa narisa ibɛ idi tsuku dɛ wa nari bi idi tsuku dɛ lusi ɔnɔ yɔ lusi ɔnɔ ayɛ la ime yi ɛ asɛnfɛ yɛ ɛlu pahu yi ne yi dɛ wa arisa idi tsuku dɛ anda yɔ mɛni yi ko inshallah taala ahi ibire na omori mi tiri yɛ wo ɛhu mi ayɛ nya mɛhu mi ayɛ na ɛhu mi ayɛ na mɛhu mi ayɛ na. rayin da na wura yau ba yara ka ki ni ala mu na fara wi na yan try do ka fe to do awara but inshallah ina nayi me comprehensive di omori yo sin ai ka me ken omori yo sin na do sumo na e, ya ta eh da ka tana ka ka ke a kan yi kun ne ni ma jin ka ba na yi ni sun na wananuka chini mavanea habari é